jọ kò lè ṣe. fàwọn egbére ọmọ ránuwó. àwọn ò tí ì ṣetán làwàlàwà pẹ̀lú wọn. torí oyè àlàyé oyè àwọn ìyàwó. ẹ̀yin aráàlú jaru ojú ẹkún ti tú sínú ìlú báyìí. yóò bẹ̀rẹ̀ fọ́rọ̀ jẹ́jì bàjẹ́ jẹ́ àdàdẹ́gbò. bá a bá jí ẹkún kò láàárọ̀ kùtù tó dọ̀wọ́ alẹ́ àárọ̀ pọ̀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 ẹ̀yin ará ìlọ́rọ̀ ẹ ti ń rìn lọ́rọ̀ lọ́rọ̀ fẹ́ dojú ọ̀rọ̀ rẹ̀. lẹ́yìn tó gbélé fún ìjà rẹ ẹ̀rù ẹ̀wọ́. para nílé ọkọ ilẹ̀ nílé àdá àdá roko àdá sokodé àdá sùn gbọmọgbọdọ ilẹ̀ gbọmọgbọdọ ilẹ̀. ẹ̀yin lẹ́yìn mo dàgbọ́dọ̀ fún yín. ilẹ̀ ilẹ̀ ní kékeré. mo tún jàjẹ́. <laughs> sọ láyà. mo láyà gan. tí n bá ní kọ́ ọ lọ rè gba nǹkan lọ́wọ́ tó o lè bá wa. o sì yí òkú tẹ́ ní kí n lọ gba nǹkan lọ́wọ́ ẹ̀ máa gbà lọ́wọ́ àmọ́ yóò smoke dáadáa. ajé ògún onísọ onísọ ọbòjì jẹ́ ní ẹ lọ́wọ́ má má jẹ́ ní ẹ lọ́rùn torí ìwọ lọmọ olókùn ṣẹ̀ ní adé. yẹ tàti gbà ní ọkọ ẹrù yìí kankan ni kò gbélé mi lọ́wọ́. olówó lèmi olóṣì ni wọ́n tọ́jọ́ láyé wa. wá wá wá wá ẹrù mi rè. ṣó wà òkè. mo wà òkè. ṣó lálàáfíà. mo lálàáfíà. ṣó gbẹ́dùn. mo gbádùn. ṣó yọnu. yóò yọnu. ó yọnu. mo ní wọ́n bá ah wo wàhálà ti wà o wàhálà ti wà o gbèsè ti dé ọkàn mi ní bọ̀bọ̀ yìí ò lè ẹ̀ bù wá rárá. Daniel. olówó tí kì í fẹ́ kẹ́lẹ́ obìnrin nìyí wọn. ó lè dúró. kí ló dé. kí ló dé bò ló ń lọ. fímílẹ̀ o jẹ́ kí n lọ jíṣẹ́ tó rán mi o. iṣẹ́ wo mo rán ẹ. ibi tó bá wù olówó ẹni ní ràn ní lọ jẹ́ kí n lọ jíṣẹ́ tó rán mi má dì mí lọ́wọ́ o. kò sí gbàkúgbà tí Kọ́ládé bá ṣẹ̀ mí lọ́wọ́ tí mi ò ń ta mo máa ń ta gbogbo àkàrà mi tán ni. ipe àwọn kì í ṣe mi ò sọ o. láti last month o ti promise pé o fẹ́ fún mi ó sọ fún pé ṣáníjà ni máa gbé nǹkan tó sọ náà. fún mi ní wíìkì tó bá máa fi di next week i will pay you your money. next what. ọjọ́ kan ti wà tí mi jókòó rí tí mò ń ta lúdò pẹ̀lú ọ̀rẹ́ mi ó dẹ̀ ló fẹ́ lọ lo rẹ́sítù tó máa lọ báyìí tí máa padà rí òkú kan ló jókòó síwájú mi tó ń bá mi ta lúdò. ká ló wà lọ́ra náà. èmi ni mo lu o six ni mo ná o. ọ̀daràn rẹ̀ mú ìrọ̀mú ìrọ̀ ground arrest. ẹni sùúrù ẹni sùúrù. ọ̀daràn mọ́ràn nìkan gbogbo ọ̀ràn lọ́dá ìwọ mo fi kèrègbè rán ọ lómi ò fọ́ kèrègbè mi ò tún gbómi wálé ọjẹ ọjẹ mọ́tànlẹ́yà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. lùwàmẹ́ ṣàánú mi lùwàmẹ́ jọ̀ọ́ lóòótọ́ lẹ fi kèrègbè ràn mí lómi àmọ́ gbòǹgbò ló kọ́ mi lẹ́sẹ̀ ló jẹ́ ìyàn ṣubú ẹ dákun. èmi ni mo tì ọ́ látẹ̀yìn àbí. ẹ̀yin kọ́ o. Hmm. wá sọ̀dí àtìtúbọ̀ rẹ̀ fún mi tó fi ní jìyà lóòótọ́ yẹ kó o ti kúrò nípò ẹrú kó o ti dára àwọn ẹ̀ṣọ́ mi àmọ́ bí n ti ẹ̀ṣẹ́rú rẹ̀ fún ọ ó jìyà ètò ṣe iná ń jẹ́ kó o jẹ ìyà ètò ṣe yìí ìjì ọmọ wípé kèrègbè mi ó wúlò fún mi jù ọ lọ. ẹyọ ọmọ ẹbí bá ti rẹ́rìn ẹ̀ máa rẹ́rìn. dákun olúwa mi ẹ dákun ìdájọ́ mi rèé ẹ̀yin ẹ̀ sọ mi máa ti kó ní ìtàn àbí ẹ ti ẹ bẹ̀rẹ̀ sí ìlú lójú mi ẹ bẹ̀rẹ̀ sí ní kójú bọ́ lójú mi. àwọ̀lú má àwọ̀ ló má tí ò ní ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan ẹni bá ṣe bí èmi jù á káàbọ̀ àwọ̀ ló má tẹ́ ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà àmọ́ ọjọ́ tó dán tuntun wò ó fẹ́ obìnrin mẹ́wàá ní ọjọ́ kan ṣoṣo. <laughs> olólùfẹ́ mi <laughs> wojú mi ikú nìkan ló lè gbàṣọ lára ewúrẹ́ ó dijọ́ àkekè bá kú kírú rẹ̀ tó lélẹ̀ ikú nìkan ló lè yèmí àti ẹ̀. ṣé lóòótọ́ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ ẹ̀yin ọkùnrin bíi tẹ́yìn pọ́n ni mo ń rì bá a bá kó délé tán ojú tẹ́ ẹ bá bá gungi kọ́lẹ̀ mọ́ fi ń bọ́lẹ̀. ìfẹ́ mi fọ̀rọ̀ gílẹ̀ o ṣébi tèmi ẹyin àkànní ọmọ àríkú yẹrí wá ni mo nífẹ̀ẹ́ rẹ̀ ju ẹyin jù mí lọ. tó lóòótọ́ ó dà tún gbọ́ tuntun mo lè ti torí rẹ̀ bá gbogbo olùwàjà bá mi o kàn ní ọmọ arígun yẹn rí bá mi o ọmọ ni ọ ah, ó ṣoríire ndé ndé ndé ndé ndé ndé ndé jókòó ọkà yìí láyé ah, ọmọ alálùbáríkà ni ọ wọn jíṣẹ́ rẹ o gbogbo gbàná jíṣẹ́ rẹ wọn lọ tún gbé wàrà tútù wá ó ti bẹ gbọ́ gbọ́nù wàrà ọ ah, làbàríkà ọmọ ni ọ wọ́ọ́ ó ti fẹ́ ná gbàgbẹ́. báà mi hmm? ó tún ti gbẹ́ràn ọ̀gbẹ́ wa ó o ààrẹ rẹ o <laughs> olóríire ìwọ ọmọ yìí wọ́n mi dáadáa ó ti fẹ́ ẹ ń bá ní ẹ mọ̀ fẹ́ra yín níbu níbu báyìí làlákàrin ti fi wọ́gbó ẹ ń bá ní ọmọ fẹ́ra yín tó ní ẹ mọ̀ fẹ́ra yín ọmọ méje lọ́lọ́run Ṣàngó ni ó sì pa méjèèjì tán. àṣẹ ah, àṣẹ àṣẹ àṣẹ bó ṣe wà yìí pẹ́kípẹ́kí báyìí ni wọ́n àgbo mọ́rí o tó bá gbọ́ ní tìkẹ́tìkẹ́ èékán náà wọ kókó mọ́wọ́ irun onímọ̀ kókó mọ́rí tiẹ̀ ní ah! ṣe. báàmí o báàmí o. báàmí rẹ ti wá nífẹ̀ẹ́ mi gan-an. àníjù ni. Ah, ẹ mú sá ẹ àbá ti jà wá. ìran bàbá yín gan erógun sá ẹ̀yin wá ń sá. ọ̀rọ̀ ayọ̀ la bá wa ẹ mọ̀ bọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin kò sí bàbá wa wọ̀lú ló ra wá sí yín. kí n wo ṣe. dídùn báyìí lọ sùn sùn èèyàn fọkàn balẹ̀ òun rè é gbà ẹ̀yẹ̀ wò kèé ṣe o kèé ṣe o kèé ṣe rárá. owó rè owó rè kí ni ẹ fẹ́ rà kí mo fẹ́ tà kí náà ló dé. bàbá wa wọ̀lú ọ̀ra kankan bẹ́ẹ̀ ni wọn ò ta kankan n ò sì ní ran yín sẹ́ ẹ dé tòrótòró láéláé ẹ̀yìn ntọ́sẹ̀lẹ̀ rí sẹ́ ẹ mọ̀ pé bàbá wa wọ̀lú hmm. n ó ṣe ìgbéyàwó lọ́jọ́ mẹ́wàá òní. à ń gbọ́ bẹ́ẹ̀. ìgbéyàwó tí yóò sì ṣẹlẹ̀ rí rárá hmm. ni. ẹ ń fẹ́ èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ papọ̀ lọ́jọ́ kan náà. èmi ìwà aṣọ lórin kí ni wàá ní ìwà ṣe. àwọn ah, ọ̀pẹ yín fẹ́lẹ́rẹ́. tẹ́ rí òdòdó kan bẹ lágbàlá yín ọmọ yín àbẹ̀ ni ó wà lára ìyàwó tí <laughs> bàbá wọn fẹ́ o. Ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ah. ẹ a sì ti gbọ́ náà pé ẹ ti lọ́mọ tá àìsàn ń bẹ lọ́n sí pé kọ́lọ́kọ́ ọkọ wo sọ́kọ́ mẹ́ta ni kọ́lọ́kọ́ owó lẹ gbé wá <laughs> ẹ wá wò ó ẹ wà bá ń sọ fún bàbá wa bàbá yín hmm. pé tó ọmọ àríkúyèrí. akọni. ẹ jèrè wọn bá ń wá owó díẹ̀ kan bá ń gbọ̀n sílẹ̀ nù. Hmm. tẹ bá sọ báwọn yóò ti yé wọn. ẹ wo bàbá ibi tẹ sọ̀rọ̀ dé ó yà wá jù bẹ́ẹ̀ sẹ́rí n tó mú ẹ̀yin tá a fi gbọ́n nǹkan wá sọ́wọ́ yín tí ọ̀rọ̀ yín fi yí padà tẹ́ mọ̀ pé ìgbà míì ọ̀nà oko a máa yí padà bẹ̀lẹ̀ ń tàsí ọ̀rọ̀ òun ni ó yí padà wọ́n lè yóò yí padà. ẹ lọ bàbá ẹ rọ o ẹ jèrè Àbẹ̀ní. <laughs> Abẹ́ní. orí mi èwo ni ṣe o. ìwọ́dà súnmọ́ ẹ̀ súnmọ́ ẹ̀ súnmọ́ ẹ̀ súnmọ́ ẹ̀ kí ló ṣe lọ. ẹ̀ ṣe nǹkan kan. ọ̀dà àbáwọn lọ́mọ múra rẹ̀ lọ́jọ́ mẹ́wàá òní ò ń lọ ilé ọkọ rẹ̀. ilé ọkọ akànni ò tí ì ṣetán èmi náà ò sì tí ì ṣetán akànnì akandani. àkàndá ni awọ̀lú lọ́ọ́ fẹ́ ọ wà lára àwọn ìyàwó mẹ́wàá tí ọ̀fẹ́ lọ́jọ́ mẹ́wàá ò ní ó sì ń lọ pẹ̀lú wọn. bá mi èmi ò lè fáwọ̀lù o akànnì lọkọ mi o. ìwọ ò lè fáwọ̀lù kí ni sí ọ̀nà sọ ọgbádùn ìwọ ò lè fáwọ̀lù àwọn bí kí ni àwọn kí ni akànnì rẹ kí ni ṣe gan kí ni ṣe fún mi náà ṣé ẹran ẹgbẹ́ ìwúre tí ń gbé wá tí ó tún mọ gbé wàrà wá ta ló sọ fún akànnì gan pé mo fẹ́ràn wàrà náà ṣé wàrà mo wáyé wá jẹ ni ọ̀dà àwọn fẹ́ràn wàrà mọ̀ ntí mo fẹ́ràn mo kó lọ owó mo fẹ́ràn wọ́ wọ́ wọ́ mi sotiri ntọ́ àwọn olólọ́fẹ́ o. bá mi ẹ lọ dówó olówó padà yìí lè fẹ́ o. kí ni o dówó padà ọ gbádùn rárá ọfẹ́ ọkọ àwọ̀lúlọ́fẹ́ ntí mo mọ̀ nù. àwọ̀lúkọ akọ̀nílọ́kọ̀ mi ò lè fáwọ̀ lù ú. akọni. ah ah ah. ah. bóyá àlejò ńlá ọmọ ọmọ gbà yìí ẹ̀yin sí ò sí o torí bí ò bá nídìí obìnrin ò ń jẹ́ kúmọ́lú. ẹ bóbìnrin bá jẹ́ kúmọ́lú a jẹ́ pé gbogbo akọ tí ń bẹ́ẹ̀ lé wọn ni kú ti pàdánù. ẹ bẹ́ẹ̀ ni ẹ bàbá wa wọ̀ ló má tẹ̀ ló ràn sí o. Ah, ah, ṣé èsì pé wọ́n ní mo ṣe àwọn. ẹ ṣe bí ibò bàbá wa ń dáwọn èèyàn lọ́lá wọn ń fún wọn lẹ́bùn kéékèèké nílùú àwa rí i pé tọ́ sí ọ ló jẹ́ ká wa ẹ̀bùn tọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n rí ẹ wò yéèyì <laughs> ẹ wò ẹ wá bá ń dúpẹ́ lọ́wọ́ wọn ẹ ní òjòjò ní sowó kó mọ̀ lè nájà kókókó báyìí lára wọn ò mọ̀ lé ah, ẹ tún bá ń rántí sọ fún ọ pé òkè òkè báyìí lẹ̀ mú un rù sí òkè òkè ní bàbá ò mọ̀ lọ. <laughs> ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn. Eh, àmọ́ sọ wá mọ̀ pé bẹ́nu bá ti jẹ dòdò kò ní gbòdodo mọ́ hmm, àti pàápàá bẹ́nu bá ti jẹ ó di dandan kójú ó tì hmm. kójú ó tì hmm. kójú ó tì hmm. ojú títì ṣùgbọ́n ní kẹgbẹ́lẹ̀ fún mẹ́rin sì ti gbé ẹ ti gbé ààyìn <laughs> ojú títì ojú títì. nígbà tí wọn náà ti wá mọ̀ pé ojú títì ẹ ọ̀rọ̀ pariwo mọ́ ẹ̀sìn bí wọn náà mọ̀ pé kó ojú tì. Ah, ojú tì ta ló <laughs> ojú tì ẹ bá ń kí hàn o èmi náà yọjú sí hàn ojú tì ojú ẹ bá ń kí wọn ẹlẹ́mi náà yọjú sí hàn bẹ́ẹ̀ tí wọ́n rí. <laughs> ṣàdá fún mi kí n fẹ́ ó tèmi o kí bá ọmọkùnrin àbí rò kí bá ọmọbìnrin àbí ẹ̀ ó orí mi lórí àbá ìkárẹ́. àjọkẹ́ àjọkẹ́ ibi tó ń lọ yọ gbọ̀ sówó yọ gbọ̀ sọ́mọ yọ gbọ̀ sáìkú bá lẹ̀ ọ̀rọ̀ ah, jàǹdùmí ọ̀nà bí ọgọ́fọ̀ ọkùnrin ọmọ ogun jàlọ́ ní kò yí lé ọmọ akọjú síbi tí ń lọ ọmọ akọ síbi tí ń bọ̀ ọmọ gbọ̀ngàngbọ̀ngàn mo ti kọ́ láwálẹ̀ à ń lé bọ́lá rẹ̀ jàgbọ́n mi ń lára wájú ó sòrí rẹ̀ wọ́n. ọ̀gẹ̀dẹ̀ ìgbòdo kò yá gan ọ̀gẹ̀dẹ̀ ìgbòdo kò yá gan ìyàwó níyà gan ìyàwó ọlọ́jọ́ òní mọ́ wọlé mọ́ra bá ìyàwó mọ́ ṣe fọ́ọ̀rì àtàyẹ̀kẹ́ fún ọmọdé làwẹ̀ ọmọ ẹ̀rí rẹ̀ ti sunkún àjẹ àgbààgbà mi ò sánú kọ́dọ̀ rí dínà lọ. ara ọmọ ọgẹ́dẹ́ ọ̀gẹ̀dẹ̀ igbó odò kò yá gan o ọ̀gẹ̀dẹ̀ igbó odò kò yá gan o ìyàwó oníyà gan àgbọ̀ ọmọ ìyàwó oníyà gan ìyàwó oníyà gan o ọ̀gẹ̀dẹ̀ igbó odò kò yá gan o ọ̀gẹ̀dẹ̀ igbó odò kò yá gan o ìyàwó oníyàgàn ìyàwó ọlọ́jọ́ òní mọ́ wọlé mọ́ra bá ìyàwó mọ́ ṣe fáàrí àtàyẹ̀kẹ́ olùfọ́dé olùmọ̀kẹ́ láwẹ̀ wo ọmọ olùfọ́dé olùmọ̀kẹ́ gíga gbádùnlé níbọn adélàwẹ̀ ọmọ eré tí sunkún ajé àgbàgbà mi ò sánú pa. yàyà ṣe é hàn àá ah, ah, àwọ̀lú ṣe gudugudu méje ó ṣe yàyà mẹ́fà wọ́n ọkùnrin ni ọ́ ọkùnrin làdá ẹni ọgbọ́n tá à ń ṣe yìí nǹkan ńlá ni o kéèyàn fẹ́ ìyàwó mẹ́wàá lẹ́ẹ̀kan ṣoṣo dansaki rẹ ó ṣe bẹbẹ ọkùnrin ni ọ́ àkànṣá Akansali. Akansali. àkànṣálí kà ẹ wo ọkùnrin mẹ́ta fún yín ní. Ah, ní báyìí a wá máa ṣe orò fún àwọn ìyàwó wa hmm, a máa bu omi sí wọn lẹ́sẹ̀ lẹ́kọ̀ọ̀kan ṣe bí àwọn kan ní ẹ ìyàwó ìbá ọkọ eh, lé ah, nílé tí a ń nì lójú wa báyìí lójú àwọ̀lú báyìí làwọn ìyàwó yóò ṣe wọlé. láwọn gbomi sí ọlọ́sẹ̀ àwọn onímọ̀ tó ṣe é lọ́wọ́ àkànní ìwọ ni ah, kí ló dé ó ti dàbẹ́ ni èmi ló ń kí báyìí. báwo ló ṣe yẹ kí n kí yín. Ah, ah. ṣé kí n gorí igi lọ torí mo fẹ́ kí yín. bàbá ṣé ẹ ti gbàgbé àdéhùn wa. àdéhùn àdéhùn kún ni ṣé mo bọ́ sí àdéhùn pé àjọ kan náà ni. ta ló ń bá yín sọ̀rọ̀ ikú ọjọ́ tẹ ń gbòbí Mm-hmm. ẹ̀ ń gbòrógbó mm-hmm. mò ń gbé wàrà wá eh. àbí bẹ́ẹ̀ kọ́ mò ń lagi eh. èmi àkànní ọmọ dáadáa ìjọ kìíní àná eh. ṣé kò ládéhùn tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ bá mi sí. àkànní mo sọ yún wọn jáde òun lagi òun gbé wàrà wá òun gbẹ́ràn gbẹ́ràn àti kí tó wà ní dákun abẹ ní ọmọ tèmi sọ̀ọ̀fọ̀ kàn ní sọ̀ọ̀tẹ́ fọlára rẹ̀. ṣe mo lólùfẹ́ mi ni ṣe bẹ́lẹ̀ fún mi ni ẹ̀dẹ̀ lẹ́ fún mi lọ́jọ́ alẹ́ ni ẹ ti gbàgbé tẹ sọ̀rọ̀ Ṣàngó Ṣàngó pọ̀ ọmọ ọmọ méje mm. ọmọ méje sẹ́yìn ò ní ṣe kẹjọ ọmọ báyìí. ìfara rẹ balẹ̀ bíi ọ̀dà kò bú mo fẹ́ bí ọ́n béèrè kan nígbà òní tí awọ̀lù ti ń kín owó ṣé kò pé ó délé rẹ̀ ṣé kò wá kọ́ agbó fún ọ lé. owó ó fún mi lówó. kí ló wá kù. ìgbà tí mo wá gbowó ńkọ́ kí lówó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìfẹ́ mi àtàbẹ̀ ni. orógbó Ṣàngó ló gbàhùn Ṣàngó ò ní gborógbó kó tún jà mọ́ kọ́sẹ́ ní Ṣàngó pa nù àwọn agbóhùn àtẹ̀mí àti ẹ̀kọ́sẹ́ ní kẹ́kẹ́ Ṣàngó pa kò lè pa ní kankan. Ah, ṣe rí pa gbàyà ni àgbà yín ò tó lé ẹ lè tó lé débi pé máa tòlú ah. ẹ kàn ṣojú rọgọdẹ ẹ gàgà òfò ẹ ń gbọ́ obì ẹ ń gba ọrọgbọ àbí. akànni kini akànni tí ọ pa abolórí ah, ibu yìí iṣẹ ẹ ya wèrè ni ẹ sì èrè ni kọkọ ní dáa fún yín o òfò lẹ́sẹ̀ o. Ah! rọlẹ̀ mi aṣọ. ọ̀bọ̀n eh, kí ló ṣe é náà mo ń ṣiṣẹ́ lọ́wọ́ ni náà. Why love you when Mr. Kikiola, ibo lẹ ti mú màá ìwà náà. I'm very sorry. Biko, action. Okikiola is the best. That's star actor. The popular Okikiola. Okikiola ò kìí ṣẹran ìlú kan o. Mo gba iṣẹ́ kan yẹn. Àwọn agbádálájẹ́ ló kú iṣẹ́ sí yẹn ni. Hmm ṣe mọ sàṣù rán. ọjọ́ ẹ̀ mọ sàṣù sàì. sàṣù sẹ̀. àkókò tó a. tó fi ṣe fíìmù máa tó ó depend lórí aspect tí wọ́n bá fẹ́ invest lé lórí bẹ́ẹ̀ ẹ lè yá Yorùbá fi one billion naira. ẹ ẹ rẹ́dì láti ṣiṣẹ́ wa ẹ̀. mo rẹ́dì láti ṣiṣẹ́ ẹ máa ṣe. kò sí nǹkan tẹ̀lé kì í ṣe tí mi ò ní ṣe. kí ló ṣẹlẹ̀ lọ́ra ah, ah. kí ló kí ló ṣẹlẹ̀ gan àdé sọ́lọ́ àdé sọ́mọ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ nínú ìgbà tiwa ẹgbẹ́ kìíní mo fọwọ́ bò ètò gbá mi mọ etí kí ló ṣẹlẹ̀. kọ́ọ̀tù kọ́ọ̀tù yóò sínú script o. tí o bá sí nínú script kan. ẹ ti kọ́ọ̀tù ẹ ti bà fíìmù jẹ́ náà. ẹ tó ẹ má bínú ẹ má bínú jà. Ah, wá bí fíìmù ṣe rí nìyẹn make believe ní fíìmù. wá ṣé ròdò fẹ́ máa ṣe nìkan ni kí wọ́n máa fi ọ̀ṣọ́ bá wọ́n máa ṣe fine boy wọ́n máa gbóbi olómìnirin wọ́n máa gbé wọn orí ọlọ́tẹ̀ kó gbóbi lóba yìí ó dìbìtì yá ti rẹkọmẹ́ndì ìyá fún mi ò lè ṣe freedom ó nígbà tí bá star kí n tó ṣe freedom o. business ọ̀gá o ní láti kọ́ ẹ níṣẹ́ kò kí n ṣe business ọ̀gá láti sọ ẹ di star. ẹjọ ìgbà kú ló máa ń tẹ̀kẹ̀ láti di star ṣé months ni àbí weeks àbí years lọ́sọ́dún tó o bá di star wọn ò ní wálé. Equal armor, Motodamo, Banu, whatever fault or imagine put shall surely get back, either good or bad. It is a law of karma. else you Love could be lost when the true love is nowhere to be found. Every saddest thing about betrayal is never comes from your enemies, but whom you love ah! and trust. láì tó ẹgìrì ẹnì kan ò lè fọwọ́ ẹ̀ ṣe gbẹ̀dú. tẹ́ ẹ bá bẹnu afẹ́fẹ́ mo fẹ́ ní yín torí tilẹ̀kùn tilẹ̀kùn kan gbọ́dọ̀ tilẹ̀kùn ọjà mọ́ ẹ̀yin ìyá o. ó yá jó mu omi o. mú mu omi. ẹ̀rí mi kẹ́ jó mu omi tó bá léṣe kan tí mo ti ṣẹ̀ ni èyí lè rìn kórí má nì dáríjì mi ṣàánú onífàmì ò torí kò dùn ohun tó fọ́ ní òye. àfijù jẹ̀wọ̀ ọ̀mọ̀ràn jùbí màrímà jẹ̀ǹjẹ̀ àwùsá bẹ́ẹ̀ ẹja àlẹ̀jàǹjẹ̀ sanra. wọ́n ti ṣẹlẹ̀ ní ṣàkàṣàkà ló ń pẹ́ ìṣẹ́ báyìí náà wá full of drama betrayal emotion actions love hypocrites and latmura featuring Jídé Awógbọ̀nà Fúnmi Awẹ́lẹ́wà Rachid Adélájà Yétúndé Bákàrè Olóyìyọ Kíkẹ́ Lọ́mọayọ̀lá Tóbi Ọ̀làdìlẹ̀ and host of others written and produced by Rachid Adélájà directed by Adékúnlé Azeez Igi Àdárọ̀ and Abadan Tree Ògbónà Làlàlà only DTT. Come on, hero. ọláṣẹ là ń jẹ ọláṣẹ là ń jẹ tọkọláṣẹ là ń jẹ o torí ká lè torí ká lè rere ibẹ̀ jẹ tọkọláṣẹ là ń jẹ tọkọláṣẹ là ń jẹ tọkọláṣẹ. ẹ̀yin aya mi ẹ sì jèrè ẹ bèrè jẹ kọ. àṣẹ. Hmm òǹkàlùkù yín ni ó jèrè ẹ jèrè ọkọ sẹ́rí bẹ́ẹ̀ sí ń kọrin lórí mi ń wú. àwa ni yọ ọbẹ̀ rẹ ọwọ́ ajẹ́kọ́ náà bá a ti bẹ́ẹ̀ kò lè dùn. ọwọ́ ajẹ́kọ́ náà fún mi ọmọ sí sẹ́rí àdúrà tẹ kàn mọ́ gbàrí kí n mọ̀ kú bí n bá ti kú ọ̀tán. ọkọ àwa ò ní kú láíláí ọkọ àwa ò ní kú o. ti gbàgbé pé ohun tó ń tán lọ́dún eégún kò sígbà tọmọ alágbà ò ní rú àkàrà fi jẹ̀kọ́ Fẹ̀sọ̀kútì tẹ̀ ń wò bí ìkà ọmọ àṣàbí tẹ̀ ń wò bí olóró wọ́n ti jọ wáyà àkọ́kọ́ rí kó là kó ṣàgbé ní Fẹ̀sọ̀ kò yó bẹ́ẹ̀ ni kò tọrọ jẹ ọjọ́ tó bá rí kékeré oúnjẹ kékeré ọjọ́ tó bá rọ́pọ̀ àjọpọ̀ èdè ló di fẹ̀sọ̀ lọ́jọ́ tá à ń wé yìí iná tó mú lọ sóko lọ́jọ́ náà láti lọ́ọ́ fi sunṣu jẹ ló bọ́ wọ àgbàlá wòlú wo àwòwò àwò àwòwò àwò wọn lẹ́ni bá dùbò olórí ìṣà o àwòwò àwò. ogun dé o alàgbà fẹ́ sọ. kí ló. alàgbà. kí ló ṣẹlẹ̀. ogun ti dé o. bíbó ogun ti dé o. ogun bẹ́ẹ̀ ni láti bo látàgbàlá wọn lùbá tẹ ni o. ìṣògùn ọkọ bẹ́ẹ̀ ni ìṣògùn àdá. kí ló ṣẹlẹ̀. iná tẹ mú wá láàárọ̀ ìtẹ ó bọ́ lọ́sọ̀nà o ó sì ti bọ́ ságbàlá wọn lùbá tẹ. yẹ ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ mo dárò ah mo ti kọ́ róró nírú o. à ń tẹ́ ẹ ọwọ́ mi nínú ti jábọ́. àwọn ti mọ ta ni. àwọn tá a pàdé yín nígbà tẹ́ ń bọ̀ lóko láòrọ̀ yìí àwọn ni wọ́n rọ sọ fún un. kí ni ẹ wọ alàgbàfẹ́ sọ ẹ máa bẹ́ẹ̀ sì lọ yọjú sí tẹ́sí bẹ́ẹ̀ tọrọ yóò tán nù rẹ̀. èmi bẹ́ẹ̀ ni lọ yọjú sí. bẹ́ẹ̀ ni ẹ wo ibi má gbà wà lọ bá bẹ lọ. mo ti dárò ayé mi ti rún o kí mo ṣe léyìí fún irú oṣù orí burúkú wo ni mo fẹ́ jẹ láàárọ̀ kùtùkùtù torí ọlọ́run tí mò ń múná kiri irú oṣù oṣù wo mo fẹ́ jẹ àwọ̀lùmọ̀tẹ́ àwọ̀lùmọ̀tẹ̀ eh, ọlọ́mọ jẹ̀rọ̀gùn àwọ̀lùmọ̀tẹ̀ eh, ọ̀gẹ̀rẹ̀ ilẹ̀ àfọkọ́yẹrí ah, alápòkà wo ìwọ ìlú yìí n ò ní mo fẹ́ kú ònú rẹ o àmọ́ n ò lè jẹ́ kí pa mí kó tó di pé mo kú òǹbí. sọ fún fẹsọ ẹni kò fẹsọ jáyé o ayé ti lu mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kí fẹsọ kẹ́kọ̀ọ́ fẹ̀sọ̀ ló gbà ìgbà ti yí mọ́lẹ̀ ẹni lámilámi rẹ̀ ọ̀sọ́milá ó ti lámi aró nàyànnàyàn rẹ̀ kọ̀sọ́yànnà ó ti dẹni ọba ìjímèrè rẹ̀ tí mo ní ọmọ gògì aládìí ó ti gùn ún ọwọ́ àtàn bí ọ̀tàn ó ti fi fẹkufẹku aya sọ́lẹ̀. ẹ̀yin ẹ̀ So ẹ̀yin ẹ̀ sọ ẹ kóra yín báyìí ẹ gbalé àwọn fẹ̀sọ̀ lọ ẹ máa gbé bọ̀ fún mi ẹ gbé lápá ìyàká ẹ máa gbé bọ̀ fún mi túwọ́ títọ́ tí mo túlẹ̀ yóò gbọ́dọ̀ gbẹ ẹ gbé wá fún mi <laughs> ẹ̀yin ọmọ yẹ kẹ́ńdú yẹn ẹ. Olúwa mi bínú lọ́wọ́. ẹ ṣeun o ẹ ṣeun ẹ ṣeun ẹ o ẹ ṣe o. ìyá hmm. ìyá fẹ̀sọ̀ ńkọ́ òun lábèrè. fẹ̀sọ̀ fẹ̀sọ̀ ti fẹ̀sọ̀ ẹ̀sọ̀ rẹ kọjá alákànbí ti fọwọ́ okùn lélẹ̀ ẹlẹ́ran ti tú u. kí ni gbogbo ìtumọ̀ tẹ̀ ń sọ yìí kò yé wa. Ah, ikú ló pa ikú tí ìjẹ́ adágbére fẹ́nìkejì ẹni kó tó mú ni lọ ikú pagbé ó parọ́ ikú pàlùkò ó pọ̀ dídẹ ẹ̀ tó ń tì kó dí yẹbẹyẹbẹ dákun ẹ irú ikú wo ló lè pa Àfẹ̀sọ. ó sì dá yín lójú. bẹ́ẹ̀ ni ẹ mọ nǹkan. Àfẹ̀sọ ti kú. ẹ o da ẹ ìwọ dúró. ẹ mo dúró ẹ kó lọ́jọ́. àwọn ọ̀daràn mọ́ràn gbogbo. ìbílẹ̀ ẹ dúró. ṣe sùúrù ẹyẹ wo. àbí ń díbọn ni. ẹyẹ ẹyẹ wo ẹyẹ wo ẹ dákun ó dàbí pé eléyìí ti ṣe bí ọkùnrin o. ẹ̀rọ ni. Ah, ó ti tàtí rúmpa ó ti kú. kò mímọ́. ó ti lọ. Ah, kì í mọ̀ ṣeré nù. ó ti lọ ẹ já lọ ah. ẹ já lọ. lónìí lẹ gbà lónìí lẹ gbà ìdá ẹ daṣọ bò dá ń pè lẹ́gún lónìí náà láàrin ẹ ń sì rè. ẹ já lọ ó ti ṣe bí ọkùnrin ẹ já lọ ẹ lẹ́kọ̀ọ́ rẹ ó dùn mí ó dùn mí wọnú eegun àròrí ń jìn lọ́dún mọ́ abiyamọ pojú omi abiyamọ kọ kò bá rò lọ fẹ̀sọ̀ kókó ń fà kò jẹ́ kí n fi ìyàwó mi jẹun ẹ gbọ́ mi àwọn tí mo kọ́ látẹ̀sí gbowó wà. wọ́n bẹ́ẹ̀ lu túbú wa. tí mò ń fọ́ bìtìbìtì ìyá jẹ wọ́n ìrẹ́ni tó lè gbà wọ́n lọ́wọ́ mi Elédùmarè nìkan òun ló lè gbà wọ́n lọ́wọ́ mi mo sì mọ̀ pé kò tí ì ráyè tiwọn báyìí <laughs> ẹ̀kẹ́ ń dùn yìí. Thank <laughs> you iṣẹ́ máa ń bá kánú iṣẹ́ tó sẹ̀ mọ́ sí. mọ́kùn mọ́kùn mọ́kùn. ah ẹ̀rù máa ń bà mí gidi gan. Ah, ẹ̀rù kí ni ń bọ̀ ọ́ mọ́ hmm. gbáyé mọ́ gbọ́rùn ọlọ́run ò kì í ṣe é ah, ó sáà ti páyà wọn tó. Ah. ẹ tiẹ̀ fi í lẹ̀ ẹ jẹ́ ó gbọ́wọ́kọ́wọ́ á jẹ́ kó yé pé ẹlẹ́sẹ̀ tí rí wa lọ mọ́ nǹkan tó nípọn. ẹlẹ́sẹ̀ tí rí lọ. ẹ jọ wọn ò gbé mú kọ̀ọ̀kan ẹ dákun ẹjọ́ kí ni nǹkan tó ṣẹlẹ̀ gọ́gọ́ ẹ jẹ́ kí n mọ̀ kí ni tó ṣẹlẹ̀ gọ́gọ́. kí kẹ́kẹ́ ọ̀pá má ti rò lẹ́nu. bẹ́nikẹ́ni bá gbé múnú wọn náà yín ẹ̀jẹ̀ mú rẹ. ẹ mọ̀ dasí tí ọkàn yín o bẹ́ẹ̀ bá dasí tí ọkàn yẹn fi kú ṣe fàjẹ́ ni. ẹ mú sọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ fún yín ẹ dákun ẹ tú mi lẹ nira ìpọ ah, èéfì ti fẹ́ bà yé mi jẹ́ jọ. ẹ gbẹ gbẹ gbẹ gbẹ gbẹ gbẹnu wèrè dákẹ́ tí bá dà òun gíláyà kí ni ó ṣe fún tí tí ń ké tí ń kérora. ibi tó kù sí ló dé wọn òpònú ọdẹ. ẹ jọ ẹ mú dà mí gì. bàbá o bàbá o bàbá o bàbá o bàbá o ẹ dákun ẹ jọ bàbá ẹ dákun ẹ jọ kò sì sì bọ́lẹ̀ lọ́wọ́ mi ẹ dákun. ẹyin ọmọ yẹn bá rẹ́rìn ni. bàbá ìjọ dúró lọ ẹ dákun ó ṣèṣì ni. ìwọ bọ́ bá ń wọ̀ ọkọ̀ ọ̀sẹ̀ jẹ́ bó sì wọ̀ kó o sunkún ibi tó kù sí lóde yìí <laughs> ẹ ń bá wá ní ọ̀tẹ́ ńlọ́rùn tó ní òdùn mọ́hún bí a kò sanwó ẹ̀sìn mi <laughs> inú mi sì ń dùn bí náà ṣe ń ràn. ẹ jọ owó ọmọ ọmọ ẹ dákun. <laughs> ẹ̀yin ọmọ yìí ẹ bá rẹ́. 好嘛。 bẹ́ẹ̀ ò dúró rárá àwọ̀lú ah! má tẹ̀ kì í ṣe pé ìwọ̀n ara ẹ̀ ló mọ̀ lélẹ́yìí ò ṣe tẹ́ o kò sí bàbá ẹni tó lè jẹ́ ó tẹ́ ni. kò sẹ́ni tí ó tẹ́. abẹ́ ẹni mo wí. ẹ lónìí báyìí àwọ̀lú mọ̀ tẹ́ ó tún fẹ́ ṣe bẹ̀bẹ̀ ńlá ó lóun ó sọdún ọdún kí ló wá fẹ́ ṣe ó lóun fẹ́ bá wa sọ̀rọ̀ ọdún tóun fẹ́ ṣe àbí ọkùnrin gudugudu. ẹ̀wọ̀n ló mọ̀ tẹ́ àyìnlá ń sẹ́ ẹlẹ́dùn máa rẹ̀ dákun pé kínní ọ̀hún dọ́dọ̀. àbí ọ pé dọ́dọ̀ wà. sọ̀rọ̀ ẹ̀. ẹ ṣeun ẹ ṣeun ẹ ní pèyìnkìn ẹ wo ọjà ò ní jẹyìn ẹ̀yin lẹ́mọ̀ jọjà èmi àwọ̀lúmọ̀tẹ́ àṣẹ gbogbo nígbà tó wù <laughs> tí ọ̀sẹ̀ ni tí ó bi léèrè olódùmarè nìkan ló lè bí mi kò sì tí ì ráyè tèmi. kò tí ì ṣe tán. <laughs> èmi mo ní wọn pè yín jọ hmm. ṣé mọ̀ pé báwọn àgbẹ̀ bí wọ́n bá gbin su wọn bá ta bọ̀kùà bọ̀kùà hmm. wọ́n bá wá di ìgbà tọdún bá yípo <laughs> wọ́n láwọn sọdún su. bẹ́ẹ̀ ni wọ́n fi mòore hàn. àbí ẹ ráwọn nájà bí wọn bá nájà sọ́tún nájà sósì bájẹ́ bá wà wọn wọn làwọn sọdún ajé. wọn á sọdún mọtẹ. èmi àwọdún mọtẹ. wọn sọdún owó lónìí. <laughs> <laughs> inú mi ti ń dùn béèyàn bá béèrè nǹkan lọ́wọ́ mi mo lè mọ̀ ráyè dá lóhun tí èdìjọ́ kẹta. àbí kí o ṣe. <laughs> àwọn inú mi ti ń dùn lónìí yóò jẹ ń dán lóhùn. <laughs> ohun gbogbo ló létò ètò sì wà fún ohun gbogbo hmm. bí n bá ní kí n mọ ìyàwó làwọn èèyàn wọ́n lè pè mí lápá hmm. àbí kí wọ́n ní mò ń pa owó lẹ́kún hmm. fúdi eléyìí iṣẹ́ díẹ̀ ráńpẹ́ ó wà láti lè ṣèdíje fáwọn tí wọ́n fún lówó eh. <laughs> Eh, ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ rèé ẹ̀rín ń gbọ̀n mi ah. mo wá fẹ́ni tí ó bá rẹ́rìn tínú rí ó dùn tí wọ́n rí tí ó tura kápẹ́ lẹ́rìn mi ẹ̀kẹ́ ń dùn yín ni. Ah. <laughs> <laughs> tó ọmọ ìrẹ́rìn gbowó ọmọ ìrẹ́rìn gbowó ó gbowó rẹ́rìn alákọ̀ọ́kọ́ lọ́nu ìdíje ẹlẹ́ẹ̀kejì rèé ìjọ wọ́n ní ìjọ o. wòlúmọ̀tẹ́ jayé bí ẹni tó ò ní kú mọ́ gbogbo owó tó yẹ kó ní pátápátá ló ti ná láyé àkọ́kọ́. ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ wá o ẹ máa bọ̀ ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ wá o ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ wá o ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ wá o kí ló ṣẹlẹ̀ ẹ̀yin ẹ̀ṣọ́ ẹgbẹ́ ní ẹgbẹ́jọ́ ẹ̀ṣọ́ ni o ní kí ni kí ló ṣe. Ah, kí ló fariwo fún yín ṣe sùúrù ṣe sùúrù kí ló ṣe kí lè ṣe fún. bá ṣe rí ni ẹ o. fẹsọ. fẹsọ kò mọ̀ mímọ̀ ó ti lọ ó ti lọ. kí ẹ bó ṣe kọ́ tiẹ̀ ní ah, àìkúkú yẹ̀dá ẹja palẹ̀. ṣó ti wá rí i pé àìmọ̀nà èrò ló ń jẹ́ kí gbogbo wa sọnù ṣáájú òréré ni gbogbo wa ń wò a kì í ráyé kínkínní ni babaláwo tó mọ ewé rẹ̀ gbogbo ẹ̀dá pátá ni òpè nípa àkúnlẹ̀ èèyàn oníṣègùn tó mọ ògùn kádàrá òsì má tanra rẹ̀ jẹ ọba tó dá wa ó fi wíwáyé wa rú wa lójú ẹni tó fún lówó ó fi ṣàdánwò fún ni báwo la ṣe fẹ́ gbélé ayé tá a fi ní wáyé mutómutó báwo la ṣe fẹ́ wálé ayé tá a fi níwùwà ìgbéraga báwo la ṣe wá fẹ́ mọ̀ ọ̀rìn tá a ní tẹ ìràmọ́lẹ̀ olúwa nìkan ló lè kọ̀nìyàn. mo ti ṣe mọ́tómọ́tó níwájú ọba tó dá mi àfi kí ọba òkè kó dáríjì mi. àgbàfọ́ ọlọ́run ní ìsinmi o àgbàfọ́ ọlọ́run ní ìsinmi kádàrá ò ṣe é kọ̀ láì gbà àdàfọ́ lọ́hùn ní ìsinmi. ǹjẹ́ ẹ ti gbọ́ ǹjẹ́ yìí ti gbọ́ ọlọ́run ló ṣe àwa báyìí ọlọ́run ní dára ọlọ́run ní ṣe tó wù kò sẹ́ni tí ó bi kò sẹ́ni tí ó béèrè ẹ fẹ́ bọ́lọ̀ ń jà ni ẹ fẹ́ bọ́lọ̀ ń fa wàhálà ni ṣe ilé bọ́lọ̀ ń fa wèrè ni ìfọ̀dọ̀ bó ṣe wọ ọlọ́run ló ṣe ṣe wáyìí. Ah, ó sì ta wá lọ́rùn ah, ó ti wá lọ́rùn kábíyèsí kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o jẹ́ ti gbọ́ ẹ gbọ́ etí yìí di ni kábíyèsí etí yìí di ni alright ọlọ́run ni tẹ́ ẹ bá ti mọ̀ ọlọ́run ló sọ wá di báyìí ọlọ́run ní dára ọlọ́run ní ṣe tó wù kò kúkú sẹ́ni tí ó bí kò sẹ́ni tí ó béèrè. ǹjẹ́ ẹ ti gbọ́ ẹ ti gbọ́ ǹjẹ́ yìí ti gbọ́ báyìí. o lè ní ẹ o lè máa sanwó yẹn padà. they never tried out. ṣé bá ń ṣe ọwọ́ ìbọn ó dárí jẹ wa. ẹyẹ ti pin àwọn ninety million naira lásán. tó kí ṣe sí ọ̀tún wà lẹ́bàá ìjọ òfin. are you threatening me? don't dare me. wọ́n ní ìlú tí ò bá sófin ẹ̀ṣẹ̀ ò kì í sí ńbẹ̀. bàbá dáadáa báyìí ni mo sì máa ṣe nǹkan mi kò yí padà rí o. iṣẹ́ gbígbé tí lè ṣe wà ní tí n bá fẹ́ sí láàárọ̀ aago mẹ́fà ni màá ṣe. tó bá ti wá da aago mẹ́jọ lálẹ́ màá ti géètì yẹn bàbá ńkọ́. wọ́n ti wà nínú ilé láti. Ah! ìyá múlí ní rọbí. ẹjọ́ ṣeéṣe o. ṣé ìwọ tá a gbọ́ sọ ni. èmi ti di gẹ́ẹ̀tì. sáwọn ẹ̀ máa ń dẹnu pé kò síbi tẹ̀ kiri láyé ẹ ti lọ lọ́dọ̀nù ẹ ti lọ amẹ́ríkà ẹ ti lọ kánádà ibì kan bẹ tẹ̀ tí ì lọ. níbo kọ́tù wo. ẹ sì débẹ̀ báyìí ó gbé e wọn. sọ fẹ́ gbọ́ bí ìyá rẹ bá wá bí ìtọ́jà náà mi láago tó kọjá yìí ibi tí wọ́n sùn nù. abigilẹ rògbà ẹkọ dẹ rògbà ẹkọ lé ilé bẹẹ kọ white house dẹ rògbà ẹkọ kọlé padà ẹ máa sùkúrú ní dẹbẹ àmàlẹ tí mo ti kọ sọ kàrà mi ẹ bẹ gbọ́ last month mo ti ṣe foundation sí kúnnù fún mi ẹnu mo sọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. yẹ kí ẹ máa ní fura bọ́rọ̀ bá ṣe já fọ́ ní ẹnu ìyá ẹ máa fọpọlọ gbé e ìyẹn ló ń to búlọ̀kù ń lò ó ti ṣe foundation sókè àwọn. ẹ kà àbùkù wà nílò ṣé mi mojú ìsá tọ́wọ́ bá ẹlẹ́bùn bọ́kọ́ yìí. ọ́fíìsà ah. ẹ̀dọ̀ kí ni aago wí ni quarter after eight nílé mi ò lè ṣí géètì etí dùn ẹni lórí ah. bó ti kọ́ okó bàjọba àbí. ẹ̀ka kí ló ṣẹlẹ̀. Ah, lánàá wa aago mẹ́jọ ni máa ti géètì. sáńkù ta bàbá. ẹ ẹ ẹ àti ilẹ̀ kọ́ yìí. padà bẹ́ẹ̀ bọ́ọ̀lù ẹ̀ mọ̀ ń yọ mọ̀ wọ́ tiẹ̀ ta ló kú ta o ta ló kú ta o. gẹ̀ẹ́sẹ̀ ní bá wá dán níṣẹ́ tá a bá ti ṣe òkú bá mi tán gbogbo àwọn aṣọ tí n bá mọ̀ pé yóò ta ìsì ní nígbà yẹn fún wa. àwọn àbúrò bàbá rẹ wọn ti kú tán ni. yóò bàbá rẹ sẹ́yìn lóore ni ìbí iná lẹ́sẹ̀ mi lóore owó ní ìsìn. ṣé bàbá rẹ tó kú fún wa fún yín lóore. ẹ hàn ni. yóò kà sọ̀rọ̀ àwọn fún mi. ẹ ẹ mọ̀ ìgbà mọ̀ mọ̀ dáná kẹ. ṣé bàbá rẹ lásọ gidi ni. ah màá mi lásọ o. ẹ lè fẹ́ mọ́mú mi ṣeré ọlọ́run ló ṣe wọ́n báyìí ọlọ́run ní dára ó sì ṣe wọ́n lọ́ọ́ fi ṣe ìṣọ́lá.